akí ah. gbogbo ilé o akẹ́yìn màmá wa a sì kí gbogbo ẹ̀yin mùtúmùwà pátá ní gbogbo àgbáyé ẹ̀yin tó jẹ́ wípé olólùfẹ́ òtítọ́ ẹ̀yin olólùfẹ́ òdodo ẹ̀yin olólùfẹ́ ohun tó dára ẹ̀yin olólùfẹ́ ìtẹ̀síwájú ẹ̀ẹ́. Eh, a kí gbogbo yín pátá ní orúkọ olúwa mo kí gbogbo yín àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo yín ẹ ṣe gidi gan mo máa mẹ́nu lé ohun bíi mẹ́ta lónìí Tí àwọn ọ̀jọ̀gbọ́n ti ń pè mí fún kí a lè tètè clear out fún gbogbo wa àti èsì ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ tí mo sọ ní bí ọjọ́ mélòó sẹ́yìn nípa ohun tí àwọn ọlọ́pàá ṣe mo fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì yìí lọ sí ọ̀dọ̀ commissioner of police odùmọ̀sù mi ò ní o corrupt o ṣùgbọ́n gbogbo àwọn ọlọ́pàá ìpátá they were corrupted. in fact ó yà mí lẹ́nu kí n bẹ̀rẹ̀ lórí ohun tí ó ṣẹlẹ̀ gangan ẹ jọ̀ọ́ inú mi á dùn bí ẹ̀yin màmá wa ibi kélébé tí a bá bá ọ̀rọ̀ ìwọ̀nba tí mo fẹ́ sọ dé lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nàìjíríà yìí bóyá ẹ lè bá mi gé ẹ lọ jẹ́ kó dé ọ̀dọ̀ òdùmọ̀sù she is the commissioner of police èmi ò sọ fún òdùmọ̀sù my name is prophet ọlọ́ládé alaba ṣómùyíwá but I am well known as Baba Confirm JP. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work for whosoever that believes in it. Kì í ṣe gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì dé ọ̀dọ̀ Òdùmọ̀sù tó jẹ́ ọ̀gá àwọn ọlọ́pàá. Mi ò sọ pé ó wà corrupted o, ṣùgbọ́n gbogbo àwọn ọlọ́pàá ìpàtà. E gbogbo àwọn ọlọ́pàá yìí láì dé yọkan sí nínú gbogbo wọn they were corrupted. mo sọ̀rọ̀ yẹn nínú fọ́nrán tó kọjá ṣùgbọ́n mo ní màá padà wá sọ kúlẹ̀kúlẹ̀ ibi tá a bá ọ̀rọ̀ yẹn dé. Hmm. obìnrin kan náà la ní ká ràn lọ́wọ́ ní ìlú Ìkòròdú. E Eh, ìgbà tá a dẹ̀ débẹ̀, ṣẹ̀ obìnrin yẹn ti ń sùn sínú church ó ti pẹ́. A wá wò wípé, ah, tó ti ń sùn ọdún mẹ́rin, ọdún mẹ́ta, ọdún méje, ọdún, you know, ah, ká ràn án lọ́wọ́. Àtòun àtàwọn ọmọ ẹ̀ àgbàlagbà nínú ẹ̀fọn ọdún mẹ́rin. Ah, ṣẹ̀ pé bá a bá wá ní owó tá a lè ran irú ẹni náà lọ́wọ́, táwa dẹ̀ ń sùn yàrá ẹ̀rẹ̀ tá à ń bọ́ láti inú yàrá kan sínú ibì kan á jẹ́ wípé we are wicked people. Kò dẹ̀ di dandan kí n wá ta kí n wá ní mò ń ṣe foundation I don't do it. Mo kàn mọ̀ wípé àwọn èèyàn tọ́lọ́run ti lò mí láti ràn lọ́wọ́ wọ́n pe igba lọ́tún lọ́sìn ṣùgbọ́n it is not the need ká máa wá ta ká máa pariwo ẹ rìadín foundation ọlọ́run ò ní jẹ́ kí n bá wọn ṣe ohun tọ́lọ́run rán mi òun ni mo ṣe a sì lọ síbẹ̀ a lọ ṣe foundation lé ẹ̀ pé ká lè gbélé yẹn sókè against twenty twenty two ó nílẹ̀ nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó lóun nílẹ̀ ó sì mú mi débẹ̀ àtìgbà yẹn mo ti ní vision pé at least mo kì í ṣe room and parlour self contained ká kọ́ fún wọn pẹ̀lú ọmọ ẹ̀kẹ́ máa continue with your life a dẹ̀ lọ síbẹ̀ jẹ́jẹ́ à ń ṣiṣẹ́ wa alongside Larry Adamu ló ń pe Ádámọ̀ ni wọ́n pe àdúrò yẹn, àdúgbò yẹn ní ìlú Ìkòròdú. Ádámọ̀. After Maya bus stop, a máa rí Ádámọ̀. Síìnì ìṣẹ̀lẹ̀ ni on the nine of November twenty twenty-one. Nine of December, twenty-nine of November, nine of November twenty twenty-one ni síìnì ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ ní ìrọ̀lẹ́ yẹn èmi náà ti ẹ̀ débẹ̀ pé kí n lọ wo pé kí làwọn tá a gbéṣẹ́ fún kí ló ń ṣe. Ìgbà tá a máa débẹ̀ mo rí pé àwọn ọmọ kọ́ọ̀tù ń jà ládùúgbò yẹn gan. Wọ́n dẹ̀ pa ara wọn. Mo dẹ̀ sọ fún àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ ó yá ẹ kó àwọn ẹrù yín ṣẹ̀ kí wọ́n kúrò nítorí pé, ẹ́, ó ń déwájú ó má tí lọ pàyàn ṣéyàn lọ́rùn. Mo dẹ̀ gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n máa fi ẹ̀gbẹ́ lé láti lè save life wọn lọ́wọ́ àwọn ọmọ kóòtù tí wọ́n ń jà mo dẹ̀ mo dẹ̀ lọ́ọ̀jú wọn sọ́tẹ̀ọ̀ èmi padà wá sí ilé tèmi cause I cannot put people life in risk mo dẹ̀ padà sí ilé tèmi láti mo máa fi délé ní nǹkan bíi eleven thirty ní alẹ́ yẹn ẹ́ tí mo tún ń jẹun jẹ lọ́wọ́ kẹ́ rí ohun ìjàmbá tí Nàìjíríà pólísì tó ń ṣe fún àwọn ọmọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fúnra ẹ̀ listen to me Tinubu gbárùwó tẹ̀ ń pa ẹ fẹ́ gba pírẹsidẹ́ǹtì ẹ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì <laughs> ẹ ò lè rí pírẹsidẹ́ǹtì ṣe tí ọ̀rọ̀ ìlú nàìjíríà yìí bá ṣe ń rí báyìí the number one person the number one people tó tó ń da tó ba nàìjíríà yìí jẹ́ first people òun ni police police ló báyé nàìjíríà yìí jẹ́ police ló jẹ́ kí nàìjíríà yìí kó tún wà criticals police ó ti ń jẹ oúnjẹ lọ́wọ́ náà lálẹ́ ẹjọ́ ìwọ ṣe pè mí nìyẹn wọ́n lọ́lọ́pàá ti ọlọ́pàá ti wá rìrì ìgbà táwọn ọmọ tó para wọn ti lọ tán láti rọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni obi ọwọ́ five o'clock lórí àwọn ọmọ tó dẹ̀ rí tí wọ́n bá ti jà tó ti para wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ti lọ́n tiwọn wọ́n ti bá tiwọn lọ́tọ́ ti lọ lọ́lọ́pàá dé nìkan bí aago mẹ́jọ lálẹ́ sí àdúgbò yẹn ádámọ̀ là ń pè ní àdúgbò yẹn ní ìkòròdú ádámọ̀ ló dé síbẹ̀ ló bẹ̀rẹ̀ sí í ṣàwọn èèyàn kiri ilé sílé Black Maria ló tún kó wá lẹ́yìn tọlọ́pàá táwọn ọmọ kóòtù yìí ti pa tó ti pa ara wọn tó ti bá tiwọn lọ wọ́n wá lọ ń ṣa àwọn ọmọ tí kò ṣe wọ́n ń wọlé sílé wọ́n ń wọ hòtẹ́ẹ̀lì tí mo lọ́ọ̀jì àwọn ọmọ sí láti save life wọn wọ́n lọ kó gbogbo wọn wọ́n wọnú ilé ni o àwọn ọmọ tí mo sọ yìí ti sùn wọ́n já òtẹ́ẹ̀lì yẹn wọ́n fọ́ ilẹ̀kùn òtẹ́ẹ̀lì wọ́n wọlé wọ́n nà wọ́n nínàkúnà wọ́n lọ kó wọn. àpé mo sọ ní program tó kọjá tí mo drop pé ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn bá ṣe lọ màá jẹ́ kẹ́ gbọ́ wọ́n kó èèyàn gan ó dàárọ̀ ọjọ́ kejì mo rán àwọn human rights tó jẹ́ kí wọ́n lọ síbẹ̀ tí wọ́n mọ ẹ̀tọ́ ọmọ ènìyàn làtọ́ débẹ̀ wọ́n ní kí wọ́n lọ mú fifty fifty thousand naira èèyàn kọ̀ọ̀kan ẹni tí kò jà ẹni tí kò ṣe nǹkan kan ọmọ tí kò ṣe <laughs> kẹ́kẹ́ lè rí Nigerian police Odùmọ̀ṣù mo tún sọ lẹ́ǹkan sí mi ò sọ fún ẹ wípé o are corrupted but your police man is corrupted wọ́n gbé gbogbo àwọn ọmọ yẹn wọ́n kó wọn lọ sí Ìmọ̀ta police station police station kan ṣoṣo náà ló wà ní ìmọ̀ta àti dpo wọn àti gbogbo àwọn ọmọ àti ipo tó máa ń tọ́ ní ipo i don't know tó pé mi ò dé police station rí mi ò dẹ̀ lè dé bẹ́ẹ̀ mi ò dẹ́ṣẹ̀ kankan débi mi ò dẹ̀ ń ṣe crime tèmi ni pé kí n sọ òtítọ́ ọ̀rọ̀ ẹni tó bá wá ní pé òtítọ́ tí mò ń sọ yẹn ẹ́ is a crime i am ready for them to come and pick me gbogbo wa la ní lọ́ọ̀yà lọ́ọ̀yà wa máa dìde a sì sọ òtítọ́ a sọ ẹni tó dẹ́ṣẹ̀ nínú èmi àti yín if you think you policeman you are doing what is wrong and if you think you don't want us to say it out you are a four and play you are just playing wọ́n ní kọ́ fifty fifty thousand wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n mú tí ìyá wọn ti dé ìyá wọn ti lọ yá owó ọtí ìmí tiẹ̀ lọ yọ owó nápó níjọ yẹn gan ẹgbẹ́ hundred thousand wọ́n lẹ́wọ́ ẹlòmíì àwọn DPO DPO was involved IPO wọn ìkankan náà ní gbogbo ọ̀sẹ̀ ọ̀rọ̀ tí DPO bá sọ ní IPO máa gbọ́ àbí IPO ní agbára lórí DPO ní no wọ́n gbowó lọ bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ hundred thousand lọ́wọ́ ẹ̀ ẹni tó gba fifty thousand lọ́wọ́ ẹ̀ each person ẹni tó gba seventy thousand tí wọn ò ṣe rárá ẹ kàn ń wọlé ẹ lọ kó wọn ẹni tó ń rìn lákòókò yẹn tó lọ ṣiṣẹ́ ẹ̀ tó ń bọ̀ ẹ kó dodo wọn kó wọn sínú Black Maria Odumosu inú mi á dùn tẹ ẹ bá investigate kìnìyí kí DPO Imota ohun tí wọ́n ṣe ní on the ten on the nine incident yẹn happen then uh, incident yẹn last till on the ten even today gan which is on the eleven mo mọ̀ pé wọ́n sì máa máa gbowó lọ́wọ́ àwọn tí wọ́n tì mẹ́wọ̀n tó mọ́lé they are collecting money lọ́wọ́ ẹni tí kò dẹ́ṣẹ̀ rárá fine mi ò ní kí police má lọ sí event place tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ ṣùgbọ́n aláwọn tí wọ́n kó ní ìjọ yẹn àwọn tí wọ́n mọ̀ kankan nípa ẹ̀ ní ọmọ kóòtù ti lọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ e, polisi gan mọ̀ immediately tí wọ́n bá ti lè ṣe ohun tí wọ́n fẹ́ ṣe tán lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti lọ́n ti wọn ẹ̀dẹ̀ mọ hiding place wọn but nítorí pé ha ta la wá fẹ́ fojú jọ àwa ń pariwo Yorùbá nation à ń pariwo Yorùbá nation do you think our Ah, ní brain ni do you think we are mad we are not mad a ò lè rírú nǹkan tẹ̀ ń ṣe yìí ká má pariwo yorùbá nation ẹ jẹ́ ká lọ tá a bá dẹ̀ jẹ́ tá a bá wá débi tá à ń lọ a lọ tún constitution wa ṣe ọlọ́pàá ìmọ̀ta DPO ìmọ̀ta wọ́n gbowó lọ́wọ́ gbogbo èèyàn pátá gbàtà múyàn débẹ̀ tá a lọ síbẹ̀ tá a lọ bá wọn wọ́n ní ká lọ mú fifty fifty thousand naira wa èèyàn kọ̀ọ̀kan lórí ẹ̀ṣẹ̀ táwọn mú ṣe èèyàn kan ṣoṣo ló bá wọn sọ̀rọ̀ tá a pè tó jẹ́ pé ọ̀gá náà nínú nínú police lọ́ tó sọ fún wa wípé lẹ́yìn dodo atótónu àti wàhálà tá a bá wọn fà ni wọ́n tó sọ fún wa wípé kí a mú fifty thousand naira wa and we paid them fifty thousand nítorí pé wọ́n ti rope àwọn ọmọ yẹn lójú àwọn ọmọ yẹn pátá ni wọ́n ti rope wọ́n ti sọ pé àwọn lọ́gbẹ̀mọ̀ dání àwọn ní kóòtù wọ́n ti kọ oríṣiríṣi sílẹ̀ fún wọn pé they are the court they are àwọn lọ́gbẹ̀mọ̀ dání wọ́n ti rọ́ọ̀pù wọn kò sóhun táwọn ọmọ yẹn lè fẹ́ sọ. ọ̀ǹtìgbà tí píkṣọ̀ fídíò ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ tí mo rìlíìsì ẹ̀ jáde you see àwọn tẹ́ ẹ kó nìyí o tó pé nígbà tẹ́mi wà ní church ọmọ tí mo ní kó dúró tì wọ́n as a supervisor mo máa ní kó send the video sí mi iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́hùn-ún gbogbo ojú wọn pátá ló jáde until when I release it apart from that wọ́n sì ń sọ fún wọn wípé sẹ́ aláwọn lọ́mọ kóòtù wọ́n ròpò wọn pátápátá irú ayé wo la wá wá òdùmọ̀sù ìwọ gan gbóhun tí mo sọ ìtò bá gbọ́ wà rí pé ó ta àbùkù fún àwọn ọmọ ẹ̀ ó sì ta àbùkù fún wọn ganan kí ló dé ṣé bá ṣe fẹ́ rúlu nàìjíríà náà ni do you think we can watch Nigeria like this without talking kò possible gbogbo ìwọ tó o bá rí fídíò yìí lọ ṣí ẹ ohun tó ṣe ń jọ yẹn nìyẹn o a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo gba àwọn márààrún wálé láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu náà wọ́n sì gba fifty thousand naira lọ́wọ́ wa <laughs> lórí ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yẹn ò ṣe rárá àwọn ọmọ tó ní ìyàwó ńlé àwọn ọmọ tí wọ́n ní ọmọ ńlé tí wọ́n wá oúnjẹ òòjọ́ tí wọ́n fẹ́ jẹ lọ irú àwọn ọmọ yẹn sì ìgbà tọmọ kóòtù wà ń bẹ̀ tẹ́ ẹ̀ mú wọn irú àwọn èyí báyìí tí wọ́n bá padà ronú pìwàdà tí wọ́n lọ join ní kóòtù wọ́n nídìí tí wọ́n ṣe gan ìní tó wọ́n mọ̀ pé bọ́mọ kóòtù bá pa èèyàn gan ẹ ò lágbára láti mọ ọmọ kóòtù èyí gangan you are the foundation Police man, police is the foundation of crime in Nigeria ẹ mú ẹlẹ́ṣẹ̀ mo wà ń bí o mi ò kúrò ń bí o kò sí ìtò mọ́lẹ́mí nínú gbogbo yín o tẹ bá nídìí ìwádìí ẹ invite mi máa dọ́dọ̀ yín kò sóhun tẹ́ fẹ́ ṣe fún mi i have my lawyers gbogbo ayé dẹ̀ ló mọ bàbá confam i am telling you kò sóhun tẹ́ fẹ́ fi mi ṣe i am a prophet i am not an agitator i am a prophet of god but i will never based on iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run i will never fold my hands kí n rí wípé ẹ̀ ń ṣe ibi kí n má sọ ohun tẹ̀ ń ṣe síta. police ló da nàìjíríà wo, police is corrupted ẹ máa purọ́ mẹ́ni tí kò tí kò tí kò tí kò ṣẹ̀ ẹ dẹ̀ fi ẹni tó ṣẹ̀ ẹ fi wọ́n sílẹ̀. Si Nigerian police ẹ ẹ dá ọ̀ràn sí ẹni tí ó ṣẹ̀ lọ́rùn ẹ dẹ̀ fi àwọn tí ó ṣẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹni kan máa lọ láyọ̀ àtàlàfíà Odùmọ̀ṣù I want you to work on this kẹ́ ẹ dẹ̀ mú gbogbo àwọn tí ó wà nídìí ẹjọ́ yìí cause imota DPO it does not worth DPO. Yes, it does not want DPO. I am telling you, it doesn't want DPO. Gbogbo àwọn pólísì tó wà ní ìmọ̀ta, I am telling you, they are thieves. I can say it. Kò sóhun tẹ́ ẹ lè fi mi ṣe. Tẹ́ ẹ bá gbé mi, a lọ rojọ́ wa ní ṣe mo ní evidence lọ́wọ́. I have all evidence, all evidence. And uh, mo dẹ̀ ní àwọn tó máa dìde láti wá sọ ohun tí wọ́n ṣe àìmọye àwọn tí wọ́n mú tí wọ́n gbowó lọ́wọ́ wọn which we know them ní ádámọ̀tẹ́rì yẹn. Odumosu. please work on this gbogbo ohun tí kò jẹ́ ká believe yín mọ́ nìyẹn ohun tó bà Nàìjíríà jẹ́ nìyẹn the foreigners cannot come in even the citizens of Nigeria that have travelled abroad they cannot come in sá ti rí ibi tí pólíìsì ti pa wọ́n rí lórí pé wọ́n rí owó lọ́wọ́ wọn wọ́n dẹ̀ pa wọ́n that is all a ti rí gbogbo ẹ̀ rí many cases kí ló dé ẹ̀yin pólíìsì ẹ fẹ́ bayé jẹ́ I will not stop saying the truth because I know there is nothing you can do for me I have all proved I have every proved because I know. Nigeria have a law. I know he has a law that is governing him. I know very well. So tó ṣẹlẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin èèyàn wa Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti forí sọpọ́n púpọ̀ nú ẹ̀ lọ́wọ́ àwọn pólíìsì ló ti ṣẹlẹ̀ pólíìsì tó máa máa mú ẹni tí kò ṣẹ̀ àwọn tó ṣẹ̀ jókòó sọ ọ̀kan wọn lọ́mọ wọn wọ́n mọ ibi tọ́mọ ọ̀tá wa wọ́n mọ ibi tí àwọn kóòtù wa wọ́n mọ ibi táwọn tó ń da ìlú rú wa aláwọn tí kò da ìlú rú rárá ọmọ tó ń lọ jẹ́jẹ́ ara ẹ̀ ló máa lọ píìkì àwa kó ọ̀ràn sí lẹ́sẹ̀ aláwọn rí ìbọn lọ́wọ́ ẹ̀ òun ló gbébọn dání òun ló ń ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ níjọ́ yẹn <laughs> Nigerian police. Hmm ó máa bàdì o ìyẹn lọ bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ohun tọ́lọ́pàá ṣe ní on the oṣù kọkànlá twenty twenty one òun ni mo sọ yẹn ṣùgbọ́n mo fẹ́ yẹ kí òdùmọ̀ṣù mo fẹ́ yẹ kó ṣiṣẹ́ lórí ohun tí mo sọ yìí mo rí ọlọ́pàá wípé àwọn ni nọmba one person tó bà Nàìjíríà jẹ́ ṣé nǹkan tí Tinubu lòun fẹ́ kọ́ lélẹ́ lórí náà ni nǹkan tẹ̀yìn president tẹ́ fẹ́ wọlé fẹ́ kọ́ lílé lórí nìyí all the policemen in Nigeria they are corrupted wọn ò ṣiṣẹ́ fún citizens they were after money wọ́n dẹ̀ lè ti torí pé ò sanwó yẹn kí wọ́n rán ẹ lọ sẹ́wọ̀n kó wọn kíá even nínú sẹ́ẹ̀lì yẹn níjọ́ yẹn ẹ̀ eh, àwọn ọmọ wa tó kù síbẹ̀ ń pè wọ́n wípé ṣe àní there is a man here that is bleeding bleeding wọ́n short wọn up wọ́n ní ṣe family ẹ̀ ni they can kill they can kill kò sẹ́ni tó fẹ́ kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ wọn nítorí pé ọlọ́pàá tó pa èèyàn gan òdùmọ̀sù ò béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó ṣe pa the as a commissioner of police wọ́n ṣe rántí ọmọ tí wọ́n pa ibi tí wọ́n ti ń léra wọn lọ gùrùgùrù tó ń lé àwọn èèyàn lọ ní ọ̀nà ìbúté mẹ́ta ń bíbà ọ̀nà sábó tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí where is that policeman tó pa wọn ò rí mú jáde. ẹ má bàyé jẹ́ tó pé ẹ ti bàyé jẹ́ àwa ń wò bóyá ó lè ṣe é túnṣe lẹ ṣe rí pé àwa ń sọ gbogbo ohun tẹ́ ẹ ṣe síta. Si fún un kí ló dé ẹ tú ayé sílẹ̀ kí ló tẹ ṣe gbẹ̀mí èṣù láyè lọ́kàn yẹn many things ló ti happen tó jẹ́ pé pólísì yìí I don't know ṣé nǹkan tẹ fẹ́ mọ lélé lórí nìyí nǹkan tí Tinubu lòun fẹ́ wá jọba lé lórí náà nìyí tó máa máa lo police against the citizens ẹ pa wọ́n dànù anywhere tẹ́ bá ti rí wọn pa wọ́n so one policeman begin to talk about the day before yesterday eh, tẹ ọlọ́pàá ò ní ráìtì láti ṣẹ́ẹ̀kì fóònù yìí ṣé ọlọ́pàá tó jẹ́ pé tó bá bá ẹ níbi tó máa ti bá ẹ tó bá na ìbọn sí ẹ pé kó gbé fóònù jáde tó bá gbé jáde ó máa pa ẹ dànù kò dẹ̀ sẹ́nikẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ ṣé ò ní mú fóònù jáde fún un ah, ah ọ̀gá ní kẹ́ ẹ má fọwọ́ kan fóònù àwọn èèyàn àwọn ọmọ tẹ ẹran jáde fọwọ́ kan fóònù tí kì í ṣe pé ọ̀dà ọ̀gá ni wọ́n lọ ń tẹ̀lé tọ́ba wá hùwà burúkú wọn tán ẹ ẹ ò ní mójú wọn síta ẹ tọ́ wọn ju wọn sínú ilé ẹ ò ní jẹ́ ká a rí wọn àwọn tó jẹ́ kí ẹ pa lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀kẹ́ dismiss wọn lẹ́nu iṣẹ́ ọlọ́pàá you said they should be going on nítorí pé àwọn tẹ̀ ń ríran ń ṣẹ́ nìyẹn àwa máa ń sọ tiwa o kò sì sóhun tẹ́ ẹ fẹ́ ṣe fún wa sóhun tẹ́ ẹ lè ṣe fún wa. ìkejì ni wípé gbogbo ẹjọ́ tí wọ́n ń rò èèyàn kan fún Sunday Igboho ní oògùn jẹ poison jẹ wọn kàn fẹ́ fi yín powó ni o èmi kò sẹ́ni tó fún Sunday Igboho ní poison jẹ mo ti sọ fún ẹ Ẹ̀hún tẹ bá fẹ́ gbọ́, ẹ̀yin ẹ gbọ́ lẹ́nu Kóìkì. Tẹ ò bá ti gbọ́ lẹ́nu Kóìkì, ẹ pè wá, a sọ fún yín. Tẹ ò bá ti gbọ́ lẹ́nu Kóìkì àbí Baba Confirm, ẹ lọ gbàgbé ẹ̀. Kò sí èèyàn kankan tó fún Sunday Igboho ní poison jẹ kó kó lára bàbá lé ṣùgbọ́n àwọn òṣì tó gbé jáde yẹn wọ́n kọ̀ fẹ́ fi yẹn máa waste time yẹn ni kẹ́ lè rí nǹkan wò tí gbogbo ẹ̀ bá ti die down díẹ̀ báyìí àkọ́ tó sáré gbérú mọ́ọ̀sì kan jáde ní àwọn tébi ń pa tọpẹ́ra wọn ní I don't know bóyá news ni bóyá news ma I don't know they will just bring up any news they will just you know saying rubbish so what I want to tell you that there is nothing happen to Sunday Igboho. Though he is, is still in Cotonou, but we believe in the Almighty God. But sooner, never, it is not a later, but very soon. Ọlọ́run máa deliver bàbá Sunday Igboho kúrò lọ́wọ́ ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ. I deliver ẹ kò sóhun tó ṣe bàbá Sunday Igboho. Hmm. òun ni ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ jẹ́ kó wá sí etí ìgbò ẹ̀yin màmá wa àti bàbá wa. Ẹ fi ọkàn yín balẹ̀. Àdúrà tẹ tí ń gbà yẹn ni kẹ máa gbà. Pé Sunday Igboho ò ṣe kò ṣẹjọba Nàìjíríà. Ẹ̀tọ́ wa ni ká sọ̀rọ̀ síta báyìí. Pé ohun tẹ́ ń ṣe fún wa ò tẹ́ wa lọ́rùn. We and we don't hold a gun, we don't hold a knife. We are talking and to speak it we must have freedom over our whatever we are speaking. We are not lying against you people, we are saying the truth. ṣé kò sóhun tó ṣe Sunday Igboho kí màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹ fi ọkàn yín balẹ̀ ojú òní tiwa àwọn tí mo ní kí n mú wá ní alẹ́ yìí sí. Si, etí ìgbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi nìyẹn. Ẹ ṣáà máa fi àdúrà ràn wá lọ́wọ́. Kò sídìí táwa náà ṣe ń pariwo Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́ torí pé a ti rí pé Nàìjíríà ó ti forí ṣọpọ́n, kò sí ohun a lè ṣe sí i mọ́. They are corrupted. Mo sọ bọ́lọ́pàá bá dẹ̀ ẹ́ dúró it is not as if they want to correct you wọ́n dẹ̀ ẹ́ dúró nítorí pé they want to collect money from you at all cost wọ́n dẹ̀ lè pa ẹni irọ́ mú ẹ ẹni irọ́ ló lè pa mú ẹ bí wọ́n bá ní pépè bá ní pépè ẹ bá pé ẹ tó bá fún wọn ní driving license yẹ wọ́n á wá nǹkan tó máa tún fi parọ́ mú ẹ bí wọn ò bá dẹ̀ parọ́ mọ́ ẹ tó o bá bẹ́ni tí ọlọ́run tó jẹ́ pé ó nẹ̀mí ọlọ́run pàdé wa máa gbọ́ ẹ bàbá ẹ fún wa ní nǹkan tá a máa jẹ ṣé wọn ò san owó sálárì fún wọn ni wọn ò mọ̀ bí á bàbá tó tọ́ ní kọ́ ní nǹkan tó máa tó máa jẹ yẹn bàbá yẹn wọn mọ̀ bóyá bàbá yẹn náà ṣiṣẹ́ we work for the money owó tó wà lọ́wọ́ wa that we are spending we work for it so therefore iṣẹ́ tiwọn náà làwọn ṣe and they are paying them salary I know that the police they are paying police the salary why are they disturbing the citizen outside you are there to protect us and that was the vow you made as a policeman or any force that you will protect life and properties. But now you were not protecting life, you were killing life and you were destroying properties. See? Look at what they have turned Nigerian to. gbogbo ẹ̀ ti wá di irọ́ wọ́n ti da gbogbo ẹ̀rú everything ti dàrú gbogbo nǹkan ti soríkodò Nàìjíríà ti bad to the extent that there is nothing we can do ẹlòmíì gan ò lè jáde a máa bẹ̀rù ọlọ́pàá níta ẹlòmíì ò lè bọ́ ta a máa wò pé tóun bá lọ bọ́ síbà even one way lásán bọ́lọ́pàá dúró síbẹ̀ torí ẹ pé o fẹ́ gba one way kò ní pè é padà pé please that is one way wọ́n á jẹ́ kó o gba ibẹ̀ tán tó bá gba ibẹ̀ tán wọ́n á fọ́lù ẹ̀ àwọn máa ka òfin fún ẹ ó ka one way àwọn máa gbé ẹ e lọ sáláwùsá you have go to the rule of kìnìkan and they saw you while you want to go there you too you saw them they they cannot correct you go back it is a one way ṣé bẹ́ẹ̀ ṣe kọ́ wọn nìyẹn Mr. Odumusu. ẹ rántí pé gbogbo yín lẹ bí ọmọ o ẹ rántí pé ẹ máa kú lọ́jọ́ kan ẹ rántí pé ó máa kun ọmọ yín ó sì máa kun aya yín nílẹ̀ ẹ rántí pé kò sí bó ṣe lè jẹ́ agbára ò lè dúró sọ́wọ́ yín títí láéláyé bí ó bá wá padà jẹ́ wípé hmm, bó ṣe máa padà rí lọ náà nìyẹn ẹ bẹ̀rù Ọlọ́run ẹni tó ní ẹ̀mí yín tó sì ní gbogbo nǹkan tó wà nínú ayé yín. ṣíà èyí tí mo ní kí n mú wá fún ẹ̀yin èèyàn yín lálẹ́ ẹ̀yin èèyàn wa lálẹ́ yìí nìyí hmm, kẹ́ ẹ gbà yẹ̀ wò kẹ́ ẹ lè rí seven eight sit down I think think think mo rí pé police is number one criminal police number one criminal ní nàìjíríà yìí ni many atrocities many ọkàn wa kájọ encounter gangan ni ká má mú tẹni ẹlẹ́ni mọ́ kó jẹ́ pé èmi pẹ̀lú yín gangan kájọ encounter kẹwàá ohun tó fẹ́ ṣẹlẹ̀. sóhun tẹ́ ẹ fẹ́ fi wá ṣe bẹ́ẹ̀ bá pa wá kí n sọ fún yín ẹ máa rojọ́ lọ́rùn náà ṣàwa náà ò dẹ̀ ní kẹ́ ẹ má pa wá tó pé àwa gan ti rédì láti kú ṣùgbọ́n òtítọ́ yìí sẹ́ ẹ ò lè ní ká má sọ ẹ wo ẹ ṣíà gbogbo ẹ̀yin èèyàn wa òtítọ́ lórí orílẹ̀-èdè lékè bíbélì sọ wípé ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn rẹ̀ àwọn olówó ń kó ẹ̀ṣẹ̀ wọlé àwọn ọlọ́pàá ọlọ́pàá ni ọlọ́pàá ti kó ẹ̀ṣẹ̀ wọlé ẹlọ́pàá mú ẹni tó jẹ́ pé olè ni wọn ò mú olè tí tẹ bá fẹ́ ṣiṣẹ́ yín ẹ máa ń ṣe bọ̀ tó bá ti di pé kẹ́ ẹ ṣe nǹkan tó dà ẹ dẹ̀ mú ẹni tí kò jalè ẹ sọ pé òun ló jalè mo fẹ́ jẹ́ kí Mr. Odumosu kó ṣiṣẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìmọ̀ta police station ẹ flush gbogbo gbogbo ọlọ́pàá tó wà ń bẹ̀ they are corrupted I am telling you wọ́n máa máa insult yín kiri ni Mr. Odumosu gbogbo even their DPO I am telling you ó mọ̀ ń pa ẹ̀ akọni go and meet IPO go and meet IPO tó bá débẹ̀ tó yá ma ni go and bring two fifty thousand go and bring two fifty thousand for five people ṣé kì ṣe kò ṣe DPO ló sọ fún can uh, eh, IPO do anything lẹ́yìn DPO See, we are not a small boy God, IPO does not have power over DPO of a police station DPO it is the ultimate òun ló lè sọ àṣẹ leave him and let him go and nothing nobody can say but yet the DPO of Imota uh, is is ó mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ they are collecting monies níjọ yẹn báyìí tẹ́ bá wo draw wọn báyìí draw tó fi ń dòwó kún gan owó kún bẹ́ẹ̀ ẹ̀ ń pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún ẹ̀ ń pa àwọn ìyá oníyàlẹ́kùn ìyá mi débẹ̀ lọ́sàn-án jọ ó ní òun sáré lọ gba napo ni tó pé dodo irọ́ tó pa mọ́ ọmọ òun yìí tó bá padà gbọ́ ọmọ òun dé kóòtù wọ́n lè wọ́n ọmọ òun sẹ́wọ̀n wọ́n lọ gbowó lọ́wọ́ napo lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́pàá dẹ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ bí ọmọ ẹ dẹ̀ fẹ́ lọ ná owó yẹn fún tóbi mi ò mọ mi ò mọ bí tẹ́ fẹ́ ná owó yẹn sí bí kò ṣe pé you will give it to your wife you will give it to your children ẹ dẹ̀ bí ọmọ ẹ dẹ̀ fẹ́ jèrè ọmọ yẹn <laughs> wele wele wele wele <laughs> ẹ ronú you don't think tẹ́ bá mọ̀ pọ̀ lọ́rùn wà ní you will investigate tẹ́ bá dẹ̀ ń ṣe investigation yín ẹ ò ní máa já ẹlẹ́ṣẹ̀ ẹni tí ò dẹ́ṣẹ̀ ẹ ò ní máa já láyà investigation is investigations ọlọ́pàá tó dé sínì láàárọ̀ ọjọ́ kejì kọ́ mú kọ́ mú àwọn tọ́lọ́ àwọn lọ́gbẹ̀bọ̀n dání tọ́nu wọn lọ sí sínì pé ṣé ẹ rí ẹni yìí ṣóun ló dání kó dẹ̀ sọ pé ah, ẹ̀yin ò rí wá bí ta ti ń ṣe bíríkìlà lánàá when you take those two those guys to um, the place the same place wàá gbọ́ tí gbogbo ará they were bricklayers they did not take them to anywhere they sit down there they said they are doing investigation all of them should bring fifty thousand naira for their release i don't I I will. èmi àwọn àwọn bẹ̀rù ẹnikẹ́ni I will àwọn bẹ̀rù ẹnikẹ́ni ṣùgbọ́n òtítọ́ yẹn sẹ́ àwa máa sọ báwọn yìí kẹ́ ẹ pa wá tá a bá kú náà fine àjọ bá dọ̀rùn àjọ a máa àà ṣàwá ṣàwá ọlọ́run ọlọ́run mẹ́ni tó pa wá náà wàá dẹ́jọ́ wàá dẹ́jọ́ lọ́run ọlọ́run ju èmi àti ẹ lọ ìbọn tó gbé dání effort tó fi gbé dání ọlọ́run ló fún ẹ strength tó fi gbé ìbọn dání ọlọ́run ló fún ẹ gbogbo ṣéṣe gíragíra ọlọ́run ló fún ẹ tó bá dí ọ̀hún tán wàá rojọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá rojọ́ tá a bá dọ̀rùn sódà fẹ́ ru bá mi tó pé tó bá pa mí láyé tí ó bá padà jẹ́ pé kéèsì yẹn gbé ní ayé kéèsì yẹn ò lè gbé lọ́run ìwọ ti dọ̀run rí ni <laughs> ṣùgbọ́n àwa ka bíbélì yẹn dáadáa kéèsì po pa mí nínú ayé ikú mi tọwọ́ yín ó tọwọ́ yín wá bó bá gbé láyé tẹ́ kẹ́ close ẹ̀ dáhùn tí kò sẹ́ni tí ó máa bí yín láyé àà lọ́run ń kọ́ ẹ tó máa bí yín lọ́run wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ kọ sílẹ̀ èyí tẹ́ máa ṣerú fún wa lọ́rùn ẹ lọ kọ sílẹ̀ sẹ́yìn èèyàn wá ẹ ṣí ẹ o ohun tó ṣẹlẹ̀ la sọ fún yẹn kò sí ohun tó ṣe Sunday Igboho kò dẹ̀ sẹ́ni tó fún bàbá ní poison jẹ everything is going fine àdúrà ni kẹ́ máa gbà àti èmi náà ká máa jọ gbàdúrà papọ̀ bá ti ń ṣe kí Ọlọ́run kó mú bàbá Sunday Igboho kó mú kúrò nínú kẹkùn àwọn pẹyẹpẹyẹ ẹ ṣé gan ni God bless you ẹ káàárọ̀ kí ẹ lójú ọjọ́ rere thank you.